ó ṣàmọ̀ tẹ̀lé mọ̀ràn gbogbo ẹni tó bá ti ní ọlọ́run fún ẹ torí àwọn kan ni gbogbo àyè tó bá wà ọlọ́run ní kò wà ń bẹ̀ torí àwọn kan ni transformer lọ́lọ́run ṣe ọ́ nínú ẹbí yìí tó bá ti jólówó transformer lọ́lọ́run ṣe ọ́ nínú ọ̀ràn rẹ tó bá ti jólówó transformer lọ́lọ́run ṣe ọ́ láàrin ẹbí láàrin ará láàrin ọ̀rẹ́ láàrin ojúlùmọ̀ transformer lọ́lọ́run ṣe ọ́ jáwọn èèyàn tara rẹ múná wọn ò ní gbàgbé rẹ gbogbo ẹni tó tara àríṣekọ́lá múná lánàá wọn ò gbàgbé àríṣekọ́lá gbogbo ẹni tó tara adédubú múná lánàá wọn ò gbàgbé adédubú gbogbo ẹni tó tara sẹ́àkà àjìmọ̀bí múná lánàá gbogbo wọn ò ní gbàgbé rẹ transformer lọ́lọ́run ṣe ọ jáwọn èèyàn múná lára rẹ gbogbo ẹni tó bá gbé sókè wọn ò ní gbàgbé rẹ wọn bá ti ń jẹ inú òkè tó gbé wọn sí wọn bẹ́ẹ̀ lọ́lọ́run mọ ọyọ ládàá náà léwọ lórí transformer lọ́lọ́run sí ọ mọ lẹ́jú kokoko jẹ́ kí pàdé táwọn èèyàn máa pàdé rẹ yóò máa jẹ́ tùdùnnú ní táwọn èèyàn máa bọ tí wọ́n máa bá lẹ́nu rẹ yóò máa jẹ́rìn ìdùnnú transformer lọ́lọ́run sí ọ èèyàn mélòó ló tara rẹ múná nínú ẹbí rẹ èèyàn mélòó ló pèlè èèyàn èèyàn mélòó ló wáṣẹ́ fún èèyàn mélòó ló sáré nítorí rẹ transformer lọ́lọ́run sí ọ ọlọ́run ní jí o blow wo gbogbo wa tó fẹ́ múná lé lórí transformer mọ́gbẹ́rù tó pọ̀ pa transformer olójú iná tí transformer ń gbà olójú ẹ̀rù tí transformer ń rù so ọmọ iye community ti ń lo didi transformer kan bó bá jẹ́ méjì ni bó bá ti ń lọ márùn mẹ́fà òkun lẹ́ẹ̀mọ̀ sùn ẹ̀mọ̀ jẹ́rù ó pọ̀ lórí transformer yìí ẹbí yìí torí ṣe transformer ẹbí yìí ni ẹbí yìí torí ná torí jẹ transformer ẹbí yìí ni o ẹ má jẹrú o pọ̀ lórí rẹ̀ bẹ̀rù bá ti pọ̀ lórí transformer iblo ni gbogbo ẹni tó bá ti ní lọ́kàn pé kó gòólé àwọn tó kó parẹ́ òkun lẹ́sùn torí transformer alẹ́ yìí lẹ fẹ́ bàjẹ́ má gbẹ́rù tó pọ̀ sórí transformer má tẹ̀lé mọ̀ràn mi ẹni tó lọ bá tó ní ó ṣe oore fún ọ tí ò tí ì ráyè àti ṣe márùjọ rẹ̀ kì í mọ̀ bóyá òun náà jẹ nǹkan kan sùn lánàá wo olówó inú ayé olówó inú ẹbí olówó inú ràn transformer lọ́lọ́run ṣe é jáwọn èèyàn tara rẹ̀ múná ìwọ tó fẹ́ múná náà mọ́gbẹ́rú tó pọ̀ lu transformer kí transformer lè yí kó mọ́ bá blow mọ́ dìtẹ̀ wọ́n lò níwó lògo rẹ ògo rẹ wo wọ́n lò ògo tí ò wúlò fún wo lògo àwọn olólògo rẹ ó jẹ́ ara mọ́ manage ògo tí ń bẹ lára rẹ ẹnìkan òrógbé èèyàn lò transformer lè yí torí ṣe lọ́ọ́ múná lára rẹ mọ́ sì dẹrù pa o transformer lọ́lọ́ ń ṣe ọ́ jáwọn èèyàn múná lára rẹ gbọ́mọ̀ràn.